Ọlájídé ní hundred thousand yìí pé kí wọ́n fi sọ́pọ́ọ̀tì bísínẹ́sì wọn ẹgbà kẹdúpẹ́ lọ́wọ́ wọn ògbólúwa ẹgbà. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí gbogbo wa bá rántí ẹ̀gbọ́n tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí Eh, Mr. Ọlájídé àbí Ọlájídé kí ni Adédò Adédò tí a ṣe fídíò fún wọn pé à géńdé ọkùnrin tí wọ́n ń ṣe ẹ̀bà tí wọ́n dẹ̀ ń ṣe kí ni tí wọ́n dẹ̀ ń kiri ẹ̀ tí wọ́n ń gbé tí wọ́n ń kiri ẹ̀ tí a fi sórí péjì wa táwọn èèyàn ti ń bá mi support wọn láti jọ so òun lọ̀kan lára àwọn bàbá wa nínú àwọn fans fẹsẹ̀múlẹ̀ náà ni láti lóyìnbó so wọ́n ní pé ká bá wọn fún eh, bọ̀dá wa Mr. Ọlájídé ní hundred thousand yìí pé kí wọ́n fi sọ́pọ́ọ̀tì bísínẹ́sì wọn ẹgbà kẹdúpẹ́ lọ́wọ́ wọn ògólúwa ẹgbà náà hundred thousand ló wà ń bẹ̀ ọ̀yà ẹdúpẹ́ lọ́wọ́ wọn ògólúwa ẹ sọ̀rọ̀ náà kí ló dé. kí ló dé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ má wọlé ẹ dúpẹ́ ògólúwa mo dúpẹ́ lọ́wọ́ ògo olúwa mo dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún owó tán sẹ́ǹdì sí mi hundred thousand hundred thousand kí n ṣọmọdé owó lásìkò tá a wà yìí kí hundred kó di kó dánúdánú kó fúnyàn ní hundred thousand láì gbé láì fà láì ṣiṣẹ́ kankan fún bọ̀ tí máa ní kí n máa ṣàdúrà mo lè ṣe nǹkan mi máa dúrà bẹ̀ẹ̀ lágbára ọlọ́run ìlú òyìnbó tẹ́ wà wọn ò ní fòpin ránṣẹ́ sílé o lágbára ọlọ́run ògbólúwa olóyìnbó tẹ̀ wà ọ̀ ní fòpin ránṣẹ́ wá sí nàìjíríà ẹ máa kí èrè oko délé o àṣejìrì ní tiyín o ẹ ní ṣàṣetì o ẹ máa dàgbà ẹ ní dàgbà yá o lágbára ọlọ́run gbogbo ohunkóhun tó ń tẹ́ bá ń dáwọ́ yín ní a máa yọrí sí rere gbogbo ibi tẹ́ ẹ fọkàn rẹ̀ sí àti ibi tẹ́ ẹ fọkàn rẹ̀ sí ẹ bójú rẹ ọlọ́run pàdé o. so báwo ni inú yín ṣe rí nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ pọ́ndẹ́ thousand mi ní parọ́ o mo ìwà ìgbọ̀n mo sì ń gbọ̀n ó yẹ kẹ́hìn náà ṣe pé ara mi sì ń ṣe kinní because mi believe gan hundred thousand ah, ó lágbára o. òun lẹ ti dẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bàbá mi ògbólúwa láti lo òyìnbó ẹ ṣé gidi gan àdúpẹ́ lọ́wọ́ yín lágbọ́rọ̀ náà ẹ̀ ní fínira ló gbà ẹ̀ lẹ́nu kò ti sùn ọmọ ẹ ṣé gidi gan tí ẹ bá wa dá sí ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí i.